a kíra káàbọ̀ àti kíra kó àṣepọ̀ ọdún kí alásùnà àtàrà kó jẹ́ká ṣe ọ̀pọ̀ ẹ̀ kó máa ṣe ní òpin tí ń kálukú wá tí a ṣe ní ayé níbi tí a dánu dúró sí o náà níbi tí alásùnà àtàrà ti ń ṣàlàyé ń pa àwọn arìnbẹ̀tì nàbí sallallahu alaihi wasallam àti ibi orin èyí tí ṣèkọ̀ Ibn Taymiyyah tí àwọn náà ti ń kọ́ yípe wa mawaddatun quba biha atawassalu mawaddatun quba kí ni tá ń pè bẹ́ẹ̀ àwọn gan wá ní àwọn wo ni kúrbà àwọn wo náà sì ni alásùnmọ́ nàbì àbí tá a lè máa pé sheikh wa ibn Taymiyyah sọ pé wa mawaddatun quba bẹ́ẹ̀ náà ni aláṣùn àti aṣọ fún anú ṣàtù ṣòro àyà 73 tí aláṣùn àti aṣọ pé kúlá as'alukum alayhi ajran illa mawaddata fil qurba kúlá as'alukum alayhi ajran jí ó yé wọn pé lá as'alukum alayhi ajran pé mi retí ẹ̀san kankan mi retí reward kankan lọ́dọ̀ ẹni kankan bí kìí ṣe pé ìnífẹ́ àwọn alásùnmọ́ àwọn aráalé àwọn alé tàwà ní níbi bí àwọn ilé annabawa Muhammad sallallahu alaihi wasallam àwọn alátùmá àwọn fámílì annabi ọ̀ràn yẹn ni kí alìsúnnà wà jama'a kí a nífẹ̀ẹ́ àwọn alé annabi àgbọ̀dọ̀ bí nítẹ́ nìkankan àgbọ̀dọ̀ gbé nìkankan ṣépè àgbọ̀dọ̀ gbé ẹnìkankan náà àwọn fámílì káwà gbọ́lá fún débi báwà mọ́ ṣe ń bẹ nínú àwọn ìjọ kan tá sí ṣíà àti àwọn báyìí báyìí lọ́nà àwọn tí wọ́n ti kó sínú dọ̀lára yìí kálásùn àtàlákó láwákó nù ọ̀nà nù ìbí ètò adé máa sọlọ́kàn wa ni pé manuhum alul baiti sallallahu alaihi wasallam àwọn wo ni ará sallallahu alaihi wasallam àwọn wo ni ará sallallahu alaihi wasallam nínú àwọn ará ilé annabi gẹ́gẹ́ bí a hadith èyí tó gbajúmọ̀ èyí tó bẹnu sahih muslim àbí nínú ọ̀rọ̀ èyí sheikh wa sọ sheikh wa ibn taymiya nínú kitabu usulu ahli sunna wa wọ́n jẹ́ pé ya pé àwọn tá mọ̀ pé ní ahlul baiti nabi àwọn náà ni àwọn tó jẹ́ pé hum alu aliyi wa alu aki wa alu ja'far wa alu abbas àwọn mẹ́rin dáadáa kọ̀ yìí àwọn family, àwọn mọ̀lẹ́bí àwọn family alì rọ́bí ọlọ́ọ̀tàlá àìní àwọn alìbẹ̀ẹ́tì ànẹ́bì sallallahu alaihi wasallam tó túnmọ̀ sí pé ọmọ alì ìyàwó alì alì gẹ́gẹ́ gbogbo nípa rẹ̀ jáde kí ni wọ́n fámílì ni wọ́n tó nípa ti sọ nílé jì bí alì gẹ́gẹ́ ti súnmọ́ ànẹ́bì sáájú kó tó di pé ànẹ́bì fi ọmọ rẹ̀ fún

ibi kankan náà ṣóyé kò ní tó rẹ mọ́tẹ̀rá yìí àpòjúwe bàbá tèmi màmá tí wọ́n lè jẹ́ tẹ̀gbẹ̀tàbúrò tẹ́gbẹ̀tàbúrò pé ìyá kankan náà lójọ bóyí wọn náà lójọ fún wọn lọ́yàn ó dín wáyé in tí ń bẹ láàrin wọn ṣe kí ni ọmọdé yẹn strong nílẹ̀ Yorùbá wọn wọ́n pé àà ah, àbúrò rẹ̀ ló fẹ́ fẹ́ ẹ wá máa wo ṣe pé ìtànpè lábúrò rẹ̀ ló fẹ́ fẹ́ ọ̀rọ̀ ni wọ́n wá wo bàbá àtẹ́mí bàbá bàbá àtẹ́mí ọmọ tó bí bàbá bàbá àtẹ́mí bàbá tó bí bàbá àtẹ́mí àti ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n bàbá tó bí bàbá àtẹ́mí ọmọ tó náà wọ́n mọ̀ ní ìlẹ́fẹ̀ àbátí àbátí ní bí àbátí nílẹ̀ àbátí bí àbátí ní àwọn alábùú àbò lẹ́gbùn oní àwọn bí mọ́lẹ̀ tí mo lè fọ́mọ tẹ́ni yẹ́ bí ṣé ó ti yé mo lè fẹ́ torí pé kò sí ìrìnàkan tó so àpapọ̀ jù báwọn ọ̀nà gáàpù tí mẹ́lá àwọn ayẹ́ ti jìnà èso kàntánà ló sún wọ́n kalẹ̀ ṣe ti yíwa so ọ̀rọ̀ alì tàtọ̀ pé ara wọn mọ̀lẹ́bí ànẹ́bí alùbẹ́tì nàbí ìrìn àgbọ̀rọ̀ bú wọn ìfẹ́ láàmì sí wọn àmì alójẹ́ tàtọ̀ páwọn kan wà gẹ́gẹ́ bí alì ṣe sọ páwọn kan wà wọ́n nífẹ̀ẹ́ sóhun títí títí wọ́n sì dọ́mọ náà torí pé fẹ̀sí wọ́n ní sóhun yẹn wọ́n ní jù àwọn ìlànà tó wá nífẹ̀ẹ́ sí alì tán wá wọn àwọn àbúgbà fi ó mọ̀ Usman táwọn ogun àwọn ẹ̀rí pẹ̀tà àwọn sàhábà tó kù wọ́n náà wọ́n wà bínú tó wọ́n bínú tó títí títí títí tí wọ́n ti dọ̀mọ́ náà yìí náà wọ́n ti mọ̀ pé ẹ̀ẹ́n ẹ̀ẹ́n torí alì ẹ̀ gbá òbá sí àdì àwọn olókàn mọ̀ bú alì ni so ìtínà ya owó jìnà sí anẹ́bí wá fi ọmọ rẹ̀ fáwápímà ó wá fi fún the same family ìbẹ̀rẹ̀ àwọn gbọ́ gẹ́gẹ́ àwọn adé tó máa ń ní orúkọ ọmọ òkè àgbà àtòkè àgbà wọn ni wòlé fẹ́ra wọn tí ló dé rọmọlé kankan náà ní àhá ó kọ lé ní wọ́n jọ ń jẹ́ wọn ìṣọ̀ orí fámílì ṣùgbọ́n ọ̀rọ̀ alẹ́ àtànẹ́bì wọ́n kanra wọn tẹ́ bá ti ń ka ìdílé bàbá tí ó yé wọn bọ̀tọ̀ ti bẹ́ẹ̀ eléyìí ti ní fún wa ní freedom pé ó ní àwọn restrictions tí Islam wá lórí àwọn tán lè fẹ́ra wọn àtàwọn tí ò lè fẹ́ra wọn ó wá ní ibi tí Islam náà ti kí ni ìtúwálẹ̀ kámọ́sì lè gbà ali tara àwọn alùbẹ́tì nàbí tàbá sọ fún àwọn alùbẹ́tì nàbí ìta ń sọ ni pé àwọn tó jẹ́ pé tán bá gbé sàárà wà wọn ò gbọ́dọ̀ gbà wọn ò gbọ́dọ̀ jẹ pé jẹ sàárà àwọn àwọn tá ń pè ní alùbẹ́tì nàbí sàgbọ́ yí báyìí wọ́n má gbé sàárà wà láwọn kan gbé dàbínú wà wọ́n èyí sẹ́ńjẹ́ àwọn tó gbé ah, ló jẹ́ kí jẹ́ tí ànẹ́bà Muhammad sallam tó rí èso dàbínù ànẹ́bì ní à ah, ìbá sì jẹ́ kí ní tí kì í bá ti kẹ́ mọ̀ ń bẹ̀rù kó má jẹ sára sóyé báyàn kí wá sípà ànẹ́bì nìkan ó gbẹ́ láti lè kà ní láti lè kà sí kàtígórì fámílì ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ sísà ṣẹ́ ń gbọ́ ẹ mọ́ obìta ti fẹ́ wọlé kẹwàá lọ àwọn mọ́sáájú jímà kọ̀ọ̀kan ó wà ní mọ́ndíyà ìnáwó àkàkiri àwọn central mosque kọ̀ọ̀kan ẹgbà àdúgbò wà ní àwọn fámílì ànàbí bá wà lálejò ẹ̀jẹ̀ dúró tabakinu jímà dàn tẹ́wọ́ ti bá pàdé tó ń ẹjọ́ láwọn àlejò kan àwọn ọ̀ràn ànàbí ni wọ́n bá wà lálejò ẹ̀dá àpẹẹrẹ ànàbí yẹ wọ́n bá fún ma tọrọ owó fún ní òṣèlú bá tóun ìgbà tààrà ẹni òsìn ní sọ́rọ̀ ẹ̀rọ̀gbé àwọn ilé gbogbo rẹ̀ ti yé ní àníwò ìyẹn tó má pè ní èèyàn níran àmẹ́bí gbogbo ọ̀tí kí ni gbogbo ẹ̀gbà tààrà onígbọ́n àbẹ́bẹ́ àwọn ọ̀nà àmẹ́bí àrí àlejò kẹgbà àwọn ọ̀nà àmẹ́bí ní òsọ́láàrí òsẹ́lẹ̀ àwọn ìran ìran ìran ìran tí tàbá káàkà ìran máa kàdọ́dà àmẹ́bí so wọ́n bá alálejò ẹgbẹ́ gbìyànjú ká wọ́n bàgbà bí láì pé àrẹ́bìsí owó fún owó tààrà ní jẹ́ ìjàmù wọn iye iṣẹ́ bù so gbà tí wọ́n rí pé pákéjì ní bẹ́ẹ̀ mọ̀ túnìsì ètí wọ́n tún wá lónà ní pé àwọn ìran ṣéwù bàrámà àwọn ìran ṣéwù kìíní kan sẹ́n pé èyí

ìlà ti rí ń bẹ láàrin gíìsì àti kíni àti sàárà ó yé báyẹn mo lè ṣe nǹkan fẹ́ kó fún múlùkì tí ẹjọ́ mo fẹ́ fẹ́ wá sí ibi program mi tí má dẹ̀wà pọ̀jọ̀ tí ìran annabi bákan náà onáà ni wà áàlùlà àkíyì wà áàlùl àkíyì ṣẹ́nkọ́ alì family ara àwọn alìbẹ́jì nàbí ìlàràkún bẹ́ẹ̀ náà ni àwọn tó bá jẹ́ nílèjì tó jẹ́ pé wọ́n wá láti ara àkíyì àwọn yẹn náà ìyàwó ọmọ wọn táwọn yẹn náà bá bí ara àwọn alìbẹ́jì nàbí ìlàràkún àwọn yẹn náà gbọ́dọ̀ jẹ́ sàárà wọ́n ti wà lára àwọn táwọn pọ́nlé ara àwọn tí wọ́n ti fi sàárà ní ìjẹlé ìwọ̀ fún ni wọ́n wọ́n áàlù Ja'far àríkò wọn wọn lórí pé àwọn náà wà pọ́pùlà gbogbo àwọn dáńdàkọ̀ yìí bẹ́ẹ̀ gbé Ibn Abu Talib ẹgbẹ̀ Ibn Abu Talib àti kíni mọ̀tọ́lìbù àtọ́lìbù àbí Abu Talib àti Abdul Muttalib ah, ẹjọ́ ẹjẹ́ ká mú sí ọ̀nà ọkọ̀ fún un mo kí mo ń bá tí àkankan lọ lórí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ bá ṣe máa kàtàn ó dà pé bá ṣe rí ara àwọn family ni ó wà sí ìyẹn léèmọ̀ nígbẹ̀ nìkan bá fẹ́ máa mú ìtàn burúkú kankan wá yóò wà ní ah, Jafar gan Jafar gan kú Jafar kú anábì jẹun òkú anábì jẹun òkú Jafar kú ẹ̀sàgbọ́n ní ìjọ yìí àwọn kan náà bẹ́ mọ́ ìrìwá lórí ọ̀rọ̀ pé ẹ̀wọ̀n dáná bí òkè ẹ̀wọ̀n sókù wọ́n àmọ́ mú wá pé nígbà tí jáfàrò pé ànẹ́bì gan jẹun níbi òkú jáfàrò pípọ́ àwọn tó jẹ́ ó tó jápò sáyà ṣẹ́kànlá yàmọ̀ ìṣẹ́kù padà sọ̀rọ̀ àtẹ́lá kó forí jì so ilé àti sọ ní fún pẹ̀lú lára àwọn fámílì tí a mọ̀ sọ pé wọ́n jẹ́ alùbẹ́ẹ̀tì nàbí àwọn náà ni alùl abbas alùl abbas alùl abbas alùl abbas ṣẹgbẹ́ a ní abdullahi ibn abbas ẹgbẹ́ bí nìkan abbas ibn abbas àti bí nìkan abbas so abdullahi ibn abbas ara àwọn fámílì abbas ara àwọn àdùlà abbas tí wọ́n sọ ní tó jẹ́ fámílì annabuwa muhammad sallallahu alaihi wasallam ṣẹ́ráwọn ta kàílẹ̀ yìí kúlù ahùlá yóò ṣòro rí ma sọ́rọ̀ àkọta gbogbo àwọn ta kàílẹ̀ yìí ni wọ́n ṣe sàárà ní fún wọn náà bẹ́ẹ̀ ويحبون أهل البيت رسول الله صلى الله عليه وسلم ويتولونهم ويحفظون فيهم وصية رسول صلى الله عليه وسلم حيث قال يوم ضديد khum uzakirukum الله في أهل بيتي uzakirukum الله في أهل بيتي uzakirukum الله في أهل بيتي uzakirukum الله في أهل بيتي أنا muhammad sallallahu alaihi wasallam a ó jẹ́ kó yé wa ó sì fún wa ní wọ́nì lórí pé bóòlá ti sọ́ra táàfi ní kó sínú kankan náà tí yóò mọ̀ bú àwọn ará alùbẹ́ ìtì rẹ̀ àwọn dámọ̀ sí àwọn ará ní olé rẹ̀ ànájúwá ní hey uzakirukumullah mo ń fọ́ ọlọ́run rán yín létí o mo ń fọ́ ọlọ́run fọ́ yín létí o fi áàlì bẹ́ẹ̀ ti nípa àwọn ará ilé mi o tó túmọ̀ sí pé nípa àwọn ará ilé àìlẹ́bí tí yóò bá sọ́ra èyí sì dọ̀tọ̀ ọlọ́run ìnífẹ̀ẹ́ wọn ọ̀ràn yẹn tún ilé lórí ṣáà gbogbo àwọn tàà ń sọ yìí kìí pàpà àmọ́ ògbé i love you àwà ní mọ̀ tẹ̀lé súnà ànẹ́bà ọ̀sán lára wọn sàgbáwọn èèyàn kan wà I love you tí wá pọ̀ lórí pé mo nígbà nẹ́bí mo nígbà nẹ́bí ní tí kì í fẹ́ntì àjọsí ní tánìlẹ́bí ṣe èyí tó kún nígbà nẹ́bí fellow. You gbẹ̀rẹ̀ èyí ti fẹ́ lọ yìí èyàn náà nígbà nẹ́bí mo lójú nìkan ló fi nígbà nẹ́bí ìyàwó rẹ̀ ní òòdé fi hàn pé ọlẹ́yìn ànẹ́bí kò yẹ yíwáyì ó sì lọ nígbà nẹ́bí mo nígbà nẹ́bí mo nígbà nẹ́bí mo zero ni àjáde gbogbo wọn olóòn nífẹ̀ẹ́ ànẹ́bí onífẹ̀ẹ́ ànẹ́bí bẹ́ẹ̀ dé nínú ilé wọn èrè rí súnra tó jọ tọ́lọ́ tó jọta ànẹ́bí bẹ́ẹ̀ olóòn nífẹ̀ẹ́ ànẹ́bí bẹ́ẹ̀ dé ara ọmọ rẹ̀ tó bí lójó bí èrè súnra súnà ànẹ́bí lára rẹ̀ ó sì lóòn nífẹ̀ẹ́ ànẹ́bí ohun gẹ́gẹ́ pásínálì àtìyàwó rẹ̀ kò súnra tó jọ mọ́ta ànẹ́bí lára wọn ẹjọ́ tó wá nífẹ̀ẹ́ ànẹ́bí ni fún àgbẹ̀ ìfẹ́ tánẹ́bí ni pé a gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ bá nífẹ̀ẹ́ yẹn lẹ́yìn táàfì máa tẹ̀lé súnà náà bá mọ́ṣínà sọ̀tọ́lá látara àwọn tàn sọ náà lẹ́yìn ìgbà tí a ti sọ àwọn eléyìí wọ́n ní pé kátùnà ọmọ ìpé gbogbo àwọn tó jẹ́ ìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ti dàwọn ni o ara àwọn ará alẹ́ rẹ̀ tó wọ́n wálé lórí ni o kí ló dé wọ́n nítorí pa àti rí ayà al-Qur'an tó mẹ́rin sọ́tù al-Ahzab tí àtàrà sọ fún ayé pé وقونا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت sàgbàrin ẹyẹ reference yẹn pẹ̀lú àwọn ọyọ́tọ̀ hírùkún tẹ̀tẹ̀ hírọ ọlọ́ọ̀bà dìtẹ̀lá nígbàtí ń ka oríkìtì àwọn in tó máa tó jẹ́ àwọn obìnrin musulmi àbí àwọn ìyàwó annaba Muhammad sallam ọlọ́tọ̀gbọ́ àkọ́nà fi ìbò yóò ti kún náà wà látàbàrọ̀dìnà tàbàrùjẹ̀ jàrìlẹ̀ wàkọ́nà bíbò yóò ti kún ilé tọ́kọ yí bá fi ń sinmi ẹmọ wà ẹ̀sàn àwọn jáde pòkìpòkìpòkìpòkì ìdí ẹlòmí ìgbélẹ̀ ìdí obìnrin ògbélẹ̀ kódà bẹ bá fẹ́ sínú fláàtì ẹ̀tùn pọmọ ní kọjú sínú kọjú sí ọ̀nà ti mú wá tẹ́wàá fún bìnrin jùlọ láti ẹ̀tùn pọmọ kọjú sí ó bèèrè wọ́tọ̀lọ́pọ̀ wá ní ọmọ tó ń gbé duplex tí ọwá ń gbé kọjú sí kọjú sí ọ ẹ̀ẹ̀lẹ́ pẹ́ mọ́ ìjà kò sí jọba gbogbo ọmọ sọ kò sí bí gùnkejì ń sọ gùnkejì ń sọ kò lè máa pọn mi kí ìdẹ́gbàwàrà rí ní pé ẹ̀ẹ́ tètè jà àbúsọ́bà lọ wá orí òkè olúmọ̀ká fún tí ó máa gùn tí ó máa sọ torí ọkàn máa pò sí oh, ní ooo irú òṣìwà lélẹ̀ ní òlúnà ìfògbélé náà bẹ́ẹ̀kẹ̀ náà sì ni ọmọ tó yẹ pé ìtẹ́ ti mọ́mọ́ ń tiẹ̀ látọ̀run wá ẹ́ ti mọ́mọ́ orí pé kọjú sínú kọjú sí ọ slap ní àslap yìí ní bó o gbénu fláàtì kò ní change wà yóò gbá kò sí bọ́ títà tẹ́kọ̀lẹ́ yóò mọ̀ pé ilé fláàtì yẹn mọ́ sílẹ̀kùn rẹ̀lẹ̀ yóò tún sí èyí olóòrùn mú ní orúmú yóò tún jú kọ́ sí ẹ̀kọ́ yóò àgbẹ́kùtù bá yóò dùkọ̀ wájú ìta ọ̀gbẹ̀ ṣùhánàlá ó ti yíwa ọlọ́wọ́n ni wà kọ́ náà fi bòyí òsì kúnná wà látàbà rọ́jìnà tàbà rújàl jàhìríyà ti òòlà ilé tí wọ́n bá fi ní sí yẹn dúó sí ẹ má mọ̀ jáde báwọn aṣẹ́wó àwọn onírìnkúrìn àwọn tí wòye ṣe rú èèyàn bí i kí mọ́ ṣe máa ń jáde kòkìkòkì inú ilé èèyàn mọ́ jáde bẹ́ẹ̀ àwọn tí èsì ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ how come so many sọ pé ìyàwó lélo tí ó mẹ́ta ìgbà agogo méje wọ́n ti seven to seven ẹ wá sọ fún mi obìnrin iṣẹ́ láì tí èkú òbí dákọ́ dáadé kó tó di seven wo òbí dá kó mọ́ dáadé kó tó di seven o'clock five to that tó bá yẹ pé finance tó bá wà ah fóòmù sídà náà tí wọ́n wà tẹ́tẹ́rẹ́ náà wọ́n sáà ti dé báyẹ̀ tí wọ́n ti lanú lẹ́rù wọ́n ti lò wọ́n gbẹ́ ẹgbẹ́ kò lè wúlò fọ́kùn ìgan kò lè wúlò nú lé gan so wà látàbàrù rọ́jìnà tàbàrù jàdìjá ìrìyà ti lè wúlá ẹ má jáde báwọn aráabí àwọn wọlá aráabí jà ìrìyà ti lè wúlá àwọn tí wọn ò lẹ́sìn àwọn tí wọ́n lè gbèsè ayé aláìmọ̀kan jàìríyàtì ìwúlá ìgbésí ayé tẹ́ mọ́ ń jáde ńgbà tí ò tí sẹ̀sí fún yí ńgbà tó tí mọ́ lo kì mọ́ rúgbó tí mọ́ ń ṣe bàbà láàrin àwọn ọkùnkọ́ ló ti mọ́ ṣe mọ́ ní ìsìn ìtànsọ fún ọnu tẹ́gbẹ́ tó ti mọ́ lo kì mọ́ rù onírìbọ́dà dámì onírìbọ́dà túnlókọ ní túnlé àdúlókọ rẹ̀ yẹ́pẹ̀rẹ̀ ajáàrí ẹ̀ẹ́ẹ̀ẹ́ àwọn ẹ̀rẹ́ ìkọ̀ ọdún ní ọmọ ti bá tí wọ́n ti pètè pètè bí ẹni tí wọ́n ó di ẹ̀rọ àwọn ìbàdá àmì kọ́ ìrìnà náà ni ìjà ìlíjá ti lè wúlá ó ní máa ṣe bó ṣe máa ń ṣe ń dà tí ò tí ìṣẹ̀sìn láàrẹ̀ ó jẹ́ kó reflect pé o ti ní ọ̀nà tẹ́ẹ̀ pópin náà tó bá jẹ́ pé ẹwà ó wà ń lẹ́rù ẹ̀sọ̀ mú kọ̀ọ̀nà ó wà ń lẹ́rù máa jẹ́ pé yẹ kó wà ń lẹ́rù tó ti kọ́ndọ́tọ̀ tí mo ṣe yìí ẹ̀mọ́ ti bí ẹgbọ́n pé àníkẹ́ ah, ẹ̀dẹ̀dẹ̀rin àníkẹ́ wá yàtọ̀ jù sínú oríta káàkiri ṣùgbọ́n náà lásùgbọ́n àtẹ́lá fàyí láti pé ẹ má ma ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe nígbà tí kò tí ìṣẹ́sìn wa akimna salata wa atina zakata ọlọ́run láǹfààní náà wà fẹ́ yóò mìíràn ẹ̀kírun wa atina zakata ẹ̀yìn náà lè lóòlọ́ tẹ́ bá lóòlọ́ kẹ́ ẹyọ́ zaka wa atina Allaha wa rasula ẹ má wà gbàdú ẹrí pẹ́ tẹ̀ láti ẹ̀tọ́lùmù àtàlásì ànábà Muhammad sallallahu alaihi wasallam innama yuridu Allahu li yudhhiba ankum ar-rijsa gbogbo ń tọ́lọ̀ ń kàlẹ̀ fún ìgbé bọ́lọ̀ mẹ́fì restrict yìí feminism ọ̀rọ̀ ẹ̀dá ni wọ́n kàn fi ń tàn yí ni feminism gender equality wọ́n fi ń mú yí sí é ọlọ́ọ̀ ní ogun táǹkì fún yìí afẹ́fi mẹ́gbìn kúrò lára yí ni ẹ̀yìn ẹ̀rù tẹ́bá wù obìnrin ó tún tẹ́tẹ̀ bọ̀dá sọdún ó ní abọ́tò ẹ̀tẹ̀dà sunday náà ó ní abọ́tò ẹwà àdọ̀rẹ̀ fọ́tò ìgbà tí wà á bẹ̀rù ṣe wẹ́dì ó wá ní fọ́tò rẹ̀ ó ṣùkúrẹ́ bá ẹ̀tẹ̀ bọ̀dá sọdún bọ̀dá káàmù ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ tí wọ́n gbọ́n wọ́n ah, gbé ọjà agbègbè rẹ̀ ẹ̀mà tí àwọn abẹ́ ẹ̀dí ọjọ́ ẹ̀kọ́ máa ń jùgbò báyìí ẹgbẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ yóò lọ́wọ́ tẹ̀rẹ̀ mú báyìí so ọlọ́run náà gẹ́gẹ́ bí ẹ̀gbìn yẹn kó lára yìí ni àbàwọn ẹ̀rọ gẹ́gẹ́ kó lára yìí ọ̀pọ̀lọ̀ àwọn tẹ́yìn wò tí wọ́n ń sí gbáyà lẹ́ẹ̀kì sáwọn ìrìn kí orin kí yẹn ẹlọ àwọn tí ń ná wọn àwọn oní ná wọn àwọn tí òòrùn àwọn tí wọ́n lọ́jà bí náà wọ́n ná so ọlọ́run ní pé òun fẹ́ fi mẹ́gbìn kó náà lára ìyàwó àwọn ará alé annabawa muhammad suna ta masu alal baiti oyotọ̀ hero kun tẹ̀sẹ̀ hero kún fi jẹ pẹ́ sí kíni ẹ fi mọ́ ẹ fi jẹ tọ́rọ̀ balẹ̀kẹ́lá tí ó fọ́ ìyí mọ́ pò mí gba bí ìwé náà sí kíni táwọn afẹ́ máa bù mí eléyìí ń sàpèjúwe pé àwọn ìyàwó ànẹ́bì àwọn ìrìn nǹkan alal baiti nàbí sọ̀rọ̀ sí lẹ́nu àwọn ará alé ànẹ́bì náà ni wọ́n eléyìí náà sàfihàn pé àwọn ìyẹn náà tọ́jà ìyàwó ànẹ́bì àwọn náà ní máa jẹ sàárà wọn sì ní máa gba sàárà sáàmà pín bàtà wá ń ka orin yẹn lọ apá àdíjì kí wọ́n sọ pé wà ní kúlì ní kọdúrún wà fọ́dúrún sáàfin òun láàkín náà máa sì dí kò ní ní hún afúgbọ̀ yìí in tí wọ́n sọ ní pé wà ní kúlì ní kọdúrún fọ́dúrún wà sáàfin òun náà bàlẹ̀ gílá fún ní ọlá àti ìmọ̀tọ́lọ́n jẹ́ kí wọ́n tún rí ṣe olórí ṣe dáadáa lákínàmà sídíkù mínìhùn afdọ́lù ṣùgbọ́n ní abákìrì sídíkù òun lọ́lá àti ẹ̀pọ̀ jù lú wọn kí ló wáde kí ló bí wọ́n sábà bá kìrì lọ́lá rẹ̀ bá pọ̀ jù gbogbo wọn sẹ́yìn tó yẹ pé àwọn ẹbí pẹ́sẹ̀ pé ẹ̀yẹ ah, ti jẹ́ kánsà sí pé ìtorí àbúbákìrì ọlọ́run sọ àyàkalẹ̀ káfí àmà pè júwe kan wá nígbà tí amúrù bùnà á sí tó lọ bá nẹ́bàmẹ̀ sọ́lẹ́m ó ní pé irú ń ṣe ọlọ́run ayù náà ti àṣàbù ilé tàlẹ́ntò nífẹ̀ẹ́ sí jù kí ló sọ ọ̀nà àìṣà ọ̀nà àìṣà ni tó jẹ́ ìyàwó rẹ̀ ọkùnrin mẹ́rin lè lọ́bàá tó yá ọkùnrin mẹ́rin lọ́rẹ̀ Ronaldo kò ní o kò ní dákọ̀ ìyá rẹ̀ kò ní dákọ̀ bàbá rẹ̀ kò ní dákọ̀ ìyàwó rẹ̀ kò ní dákọ̀ ọkọ rẹ̀ kò ní dákọ̀ àwọn tó jẹ́ rẹ̀ tíìpù àwọn ẹni tí ò rí 2020 2022 òmìnira orí ò àfẹ́nàmọ́dé owó àwọn ọmọ kò rí àti wo fíìmù ẹ̀kí ẹ̀yìn àwọn kìjọ jẹ́ ò ẹwà jìjì ojí ò ẹ̀yìn àwọn tí àwọn ẹgbùn láìsì jìnà ò sísọ́lò sọ́sọ́lò gbogbo àwọn tí wọ́n dákọ̀ sọ́sọ́lò wà búrò gbogbo àwọn ẹwà ò ọgbà àwọn tí àwọn ọjà pẹ̀lú jíjí dúró ẹ̀ jíjí dúró náà wà lórí àdá gbogbo àwọn ará àdáwà ìjọ àpọ̀n láìkì ní kò wà ní dákọ ìyàwó rẹ̀ kò ní dákọ ọkọ rẹ̀ kò ní dákọ ìyá rẹ̀ kò ní dákọ àbá rẹ̀ wọ́n wá lọ bí ìlọ́wà nílẹ̀ bí wọ́n bẹ̀rẹ̀ láwọn pé ajínlẹ̀ èwo nínú àwọn èèyàn olólùfẹ́ sí jù nínú àwọn èèyàn ó sọ pé àìṣà ẹwù tí àwọn bá gbọ́n tí kò ní mọ́ jíngìn tí wọ́n lápẹ̀ jíngìn sẹ́pẹ́ ìbẹ̀wò tún pọ̀ sí ẹgbẹ́ ìdíkà náà pọ̀ sí pé ti dáadáa yẹn tí wọ́n tẹ̀ ju alẹ́ ìbọ̀ ẹ̀gbẹ́ ní àwọn lọ dá àwọn arúgbó sábà lọ́dọ̀ àwọn ìyá kan tí yéèyàn bá wà bẹ́ẹ̀ kéèyàn sọ́ra o yéèyàn ọkọ̀ dán yẹn lè ti pé ókè ó ti rẹ̀ fọ́ fún ọ ó ti jẹ ẹ̀fọ́ àbí oníbẹ̀rẹ̀ jù yí lọ pàlẹ́ òtún tí èèyàn wọ́n fọgbọ́n ọmọdé náà wọ́n ti kí ni ọmọ fọgbọ́n tí ó dẹ̀ díẹ̀ ní ọ̀wọ́n mọ́ sọ pé kí wọ́n náà fẹ́ látọ̀ ìyá yóò kó wẹ̀ lé ẹ́ ó tún èbó sọ ó tún rúkọ rúkọ rúkọ nǹkan ò ní pẹ́ lé mọ́ ṣẹ́gbẹ́ rúkọ yóò tún ní pẹ́ lé mọ́ wọ́n kò sí rúkọ ni wọ́n tètè wà rúkọ fún yóò rúkọ kúrò nílé tó ẹ̀yẹ káwà àyà náà tàjẹ́ bí abiyamọ ta ti lọ́mọ ní ọkọ àbí tá ti jẹ́ pọmọ àti mari káwà náà jẹ́ nìkan táwọn ọmọ sáfàrádà ìfẹ́ tí náà láàrin àwọn ọmọ wa sí ìyàwó wọn àbí láàrin ìyàwó ọmọ wa sí òun gangan náà personally ah, ìgbàtánàbí wá dákọ̀ ìtàn ẹni àwọn pé pọ́pọ́tù anẹ́bì in tí mo ń bèèrè kan mínà rìjà nínú àwọn ọkùnrin ẹni ẹ́ respect pé ká anẹ́bì dákọ̀ ohun ó wá ní dára anẹ́bì ní ìsọ̀rọ̀ àwọn obìnrin àní nínú àwọn ọkùnrin anẹ́gbà sọ pé àbúhà bàbá rẹ̀ ní which is kíni Abubakar fún àpá anẹ́bì gan ti signify before ọkọ̀ tó kú pé kíni ní ẹ̀ tó lọ́lá jù ní kíni ní ògbẹ́yìn anẹ́bì ní ọmọ ẹ̀ lọ́lá jù ní Abubakar lẹ́yìn rẹ̀ ńkọ́ ó ń sábẹ̀ ìgbà ó da ànẹ́bí àti gbọ́gbọ́ ara rẹ̀ ó sàdápẹ́ rẹ̀ nìyí kú tù fún màmá yìí mo tún sọ pé ta tún ni ànẹ́bí sọ pé ah, fún ma Umar ibn Khattab kò fún dápọ̀ rẹ̀ rẹ̀ Umar ibn kí ni ibn Khattab fa'adda rijala ànẹ́bí wá ń dákọ̀ àwọn ọkùnrin àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá tó túmọ̀ sí pé àwọn tá à ń sọ yìí ànẹ́bí ti ń pọ́n wọlé láti ojú ayé rẹ̀ ó sàpèjúwe pé tàbá sọ ah, bá àtàwà bí á lè pé ta lẹ́ni àpọ́nlé jù lẹ́yìn ikú ànẹ́bí lẹ́yìn ìgbàdá ànẹ́bí ti kú tán náyà nẹ́bí tààrẹ nà àpẹẹjù ní ọmọ ìsìlámù tààdàkọ́ àwọ́gáfì àwàdàkọ́ rẹ̀ nítorí báwà sí lẹ́tì ẹ̀fúnra wa ṣùgbọ́n tó pà nẹ́bí náà ti fi hàn ní kíni nínú ọ̀rọ̀ rẹ̀ nínú sẹ́mi rẹ̀ nínú súnà nẹ́bí náà nìyẹn náà wa so yé báyìí àbíkájà tó hánà tìgbà tí wọ́n tẹ̀lú ṣẹlẹ̀ nínú kíni gáàrò lẹ̀ṣẹ̀rọ̀ ọkọ̀ nígbà tí wọ́n ànábì bẹ́ẹ̀ sì lẹ́kẹ̀ẹ́ táwọn ó jọ rìnrìn àjò kó ń lu mẹ́kà lọ sí ìlú Mẹdínà kò tún wá mẹ́rin kẹta ló tún wá mú àwọn bá sọ sí dì àwọn níbi tí wọ́n bá sọ ìgbẹ̀lá tààtà mọ́bẹ̀rù inna Allaha ma'ana ọlọ́m̀bẹ̀ pẹ̀lú wọn àbíngbàtà nẹ́bà Muhammad sallam gbàtàrà nẹ́bí òyà kí lànàbí ṣe tọ́mọ̀ tó fi ń tánàbí ìṣẹ́ ni pé tí ìbà tí ń lé ẹni tí ń kàn tí ó jẹ́ kàlífà mẹ́ta ní Abubakar Siddiq ìyún ẹ̀wà ṣe ìyún ti wá negéètì ọ̀rọ̀ asọ́gbọ́n táwọn kan máa ń sọ pé Abubakar Siddiq àìjá ìjọba mọ́ alìlọ́wọ́ nígbàtánàbí kùtán alìlọ́ yẹ kó ṣe kí ni ìgbà tí ànẹ́bì bá síkì tí ò lé kí wọn kò sí sọ pé káàdì lọ́wọ́ kí wọn báwọn èèyàn gbéjára rẹ̀ tó jẹ́ pé albẹ̀ẹ́tì rẹ̀ albẹ́kì lè jẹ sàárà o alẹ́ ò lè jẹ gíní kò lè jẹ sàárà o kò bá nẹ́bí ò wà sọ pé múrù àbàbákiri múrù àbàbákiri múrù àbàbákiri pàlú sẹ́lìrìnà ẹpa àbàbákiri láṣẹ kó lọ kírun fáwọn máa nà fa àní máa lọ àbíbákiri ẹnìkan kò wúlò fún mi dúkìá ẹnìkan kò wúlò fún mi tó bí dúkìá àbíbákiri ṣe wúlò fún mi nínú ẹ̀sìn bẹ́ẹ̀nìkan ó sọ pé òun fi owó òun wúlò nínú ẹ̀sìn tàà gbé dání owó ẹnìkan kan ara blood iyì ẹnìkan kò fi wúlò fún mi tó yẹ ta ò bá pè fi wúlò fún mi lọ ẹwà máa wò tí n bá sọ náà ní ah ìyẹn dáadáa ẹni tó wúlò fún jù nínú àwọn tí mo mọ̀ lákíngbélé ní Yusufu tẹgbẹ́ Yusufu mọ̀dù abẹ́ẹ̀kọ́ ni tẹgbẹ́ òtún ọ̀rẹ́ nìké ìgbàzàgẹ́mì ni mo gúlò báwọn jù nígbà tí a bá kìí gbọ́gbìnì àwá kìí kàbù ẹ̀kùn àwà lónìí tẹ́má ti yìn wà inú owó tó wọ́n dùn mú lẹ́ ní rí òsáàzà ń gbádùn yìí ilẹ̀ tẹ́yìn bá ń gbádùn mi tọ́lọ̀ ọgbà gbádùn mi kọ́ tó jẹ́ pé ẹjọ́ nítorí tọ́lọ̀ ẹjẹ́ ká pé gbogbo dáwà ṣe káṣí nítorí Allah subhanahu wa ta'ala àbá kìí ṣe kí ogun wa mali illa laka ya Rasulullah àbá kìí wá sọ pé ah, ìlú ń ṣe ọlọ́run kò yẹ kó tún sọ̀rọ̀ ìmọ̀ èmi àti dúkìá àti mo ní kò kèé ṣe pé ẹnìkankan ló wà fún bí kìí ṣe pé fún wa àtọ́lọ́ Allah subhanahu wa ta'ala

ìtẹ̀lẹ̀mọ́jì ara nìra ah orí bẹ̀yìn ò ní oh my god ṣáàdé máa tún lórí fóòmù ẹ máa kí alákọ̀wé onírọ̀kọ́ kàwé ní olé wọn agbákì wá sọ pé àtẹ̀mí àti dúkìá mi kò wúlò fẹ́ nìyà tàbí kí ni àfúnrẹ́ fún fún wa náà Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ jama'a ní túnmọ̀ sí pé dúkìá wa kí la fi ń wúlò fún dátà wa kí la fi ń wúlò kí la fi ń dánlódù bẹ̀rẹ̀ láwọn orúkọ àwọn ṣe pọ̀ yẹn ọ̀pọ̀lọ̀ míì tí wọ́n fi dátà rẹ̀ dánlódù fíìmù ni wọ́n mọ táìsì tí ó gbẹ̀ẹ́sẹ̀ jáde ìmí mọ́ àtàrànlá rẹ̀ ṣe tẹ́ bá ti wá ń sọ yẹn وصلى على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ويقول yẹ kó ti bèèrè àìbèèrè